وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فموضوع الخطبة حول التأدب مع رسول الله صلى الله عليه وسلم وقد شرعنا في هذا الموضوع في الخطبة الماضية وإن شاء الله تواصل الخطبة حول هذا الموضوع ومن ضمن ما يلزم التحجب مع الرسول صلى الله عليه وسلم التحكيم إلى سنة النبي صلى الله عليه وسلم إذا جرى أمر بين المسلم فحدث فيه الإشكال أو المشاجرة إنما لا يتعجب مع رسول يقتفي إذا أشير إلى الدليل من حديث النبي صلى الله عليه وسلم ويرضى به وهذا ما أشارت إليه آية في سورة النساء قال تبارك وتعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما التحاكم إلى سنة النبي صلى الله عليه وسلم عباد الله أصل من أصول المحبة وأصل من أصول التأدب مع النبي صلى الله عليه وسلم وقال تعالى في آية أخرى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وهاكم قول شيخنا ابن تيمية عليه رحمة الله في تفسير هذه الآية يقود ما لفه فكل من خرج عن سنة رسول الله صلى الله عليه وسلم وشريعته فقد أقسم الله بنفسه المقدسة أنه لا يؤمن حتى يرضى بشكل رسول الله في جميع ما شجر بينهم من أمور الدين والدنيا وحتى لا يبقى في قلوبهم حرج من حكمه وهذه الأشياء يقصي لمن أراد أن يخلق سبيل الرشاد أن يقتفي لتحاكم إلى النبي صلى الله عليه وآله وسلم هذا وقف الله أترى الجيجة وأسواج والنبي محمد أبو أرالي النبي أو صحابة النبي أبو àwọn tí النبي في يوجد من القيامة tó الله di ọjọ́ gbẹ̀ndẹ̀ الله nti kutuba lọ́wọ́ lórí rẹ̀ òun náà ni báwo la ṣe máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú àdínàbí sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú a ti ṣàlàyé nípa ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọba tó dá wa tó bá kan náà àlàyé tó ń wá náà ọ̀rọ̀ pé bó la ṣe máa ń lẹ́kọ̀ọ́ pẹ̀lú àdínàbí sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà ni a ọmọ bá lọ lára tó tó fi hàn هنا من التحاكم إلى سنته صلى الله عليه وسلم في يوم شيري lọba súnmọ́ ànábì sọ̀lọ́ ẹ̀gbọ́nà ní gbogbo nǹkan tẹ́ bá dé ń fà tẹ́ ẹ bá ń fa nǹkan kan eléyìí ní ọ̀dà báyìí eléyìí ní ọ̀dà báyìí ẹ wá dá padà kíkẹ́ kí ni ànábì sọ̀lọ́ ẹ̀gbọ́nà mi sọ kí ni ànábì ṣe kí ni àwọn sọ̀hábà kí ni wọ́n rí lọ́wọ́ ànábì sọ̀lọ́ ẹ̀gbọ́nà lókun gbà tí wọn bá ti ń tẹ̀lé kékeré ànábì wí ṣẹ́rí ìmọ̀ darí ọ̀rọ̀ lọ́ba ànábì sallallahu alaihi wasallam ìpìlẹ̀ kan ńlá ni o ní usul al-adab ma'a ànábì sallallahu ní tí ń fi mọ̀ pé a ah, ẹni yìí bá ti ń fa ọ̀rọ̀ tó bá ti ní ọdọ kan bá ti lọ sí wí ni ẹni tó tẹ̀kọ́ ní wí òun ẹni yẹn tó ẹ̀ tó lọ́ba tó wá lẹ́kọ̀ọ́ ń kún náà sọ nǹkan báyìí pé a ìyẹn lẹ́kọ̀ọ́ pẹ̀lú alẹ́ sallallahu alaihi wasallam tó ọlọ́run bá ní fala wa rabbika la yu'minun ní Suratu Nisa àyà fifty five ọlọ́run bá ní mo búra mo búra tọ́lọ́run bá ti la yu'minun wọn ò lè tí ì jẹ́ mùmínì o ẹnìkan kan ò lè tí ì jẹ́ mùmínì hatta yuhakkimuka fima shajara bainahum àbí kó jẹ́ pé wọ́n máa gbé ìdájọ́ lé wa lẹ́bi lọ́wọ́ níbi nǹkan tó bá ń fa láàrin wọn tó máa ní kíní yìí dáa tẹ́lẹ̀ wọn wà ní ẹjọ́ tó yẹ ká padà kí là nẹ́bi sọ ìgbà tí wọ́n máa tó ń lé ń rí báyìí tí kò ń lé ń dá padà pé kí là nẹ́bi wí tí o ti pé bóòlù àti máa ń se ń lù yìí níta àwọn olùdó kan wà bóòlù ni bóòlù àwọn bàbá ti máa ń yanjú rẹ̀ tó njọ́ tí yẹn bá ti ń sọ pé kílà nẹ́bì ní ká ṣe irú ẹni yẹn ti ń ìgbàgbọ́ ìjẹ́mú ní gidi ìjẹ́mú sùn ní gidi ń jẹ́ tẹ̀ ń dénú gbèsè ayé yẹn lọ. ọlọ́run bá ní fún mẹ́lẹ́ ayé jùlọ àǹkóso im láti inú súnà nẹ́bí sọ̀lá ọ̀sẹ̀dà ní wọn tún kọ́ àtúnú ní wọn lára mùsùlùmí wa àwa wí àwa sọ káàkiri pépé tó bá ti dé òfin ọlọ́run yẹn náà ni wọ́n fi yanjú ẹ̀ tó bá ti yanjú ẹ̀ tán wọ́n ti gbà bẹ́ẹ̀ ẹlòmíì yóò kò fi ọlọ́run yanjú nǹkan àmọ́ kò ní tẹ́ lọ́rùn ẹ dàpọ̀ ìgbàtẹ́lẹ̀ dogun tẹ́ lógún ẹ wá pín ogún tán ẹ kò fi ọlọ́run yanjú ogún kọ̀ wá tẹ́yìn lọ́rùn ẹ ọ́pẹ́rẹ́tì ọmọ tó dèdè tó yẹ kẹ́ gbé fún ẹ gbé fún mọ́ tó yẹ kẹ́ fún ẹ fún mọ́ nínú ogún téèyàn wà ní ẹ̀gbà tọ́lọ́run ẹnìyàn ọ̀gbà tọ́lọ́run náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàá fi kulli dhi haqqin haqqah gbogbo ẹnìkọ̀ọ̀kan ẹ̀fún ní ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀fún lẹ́tọ́ tiẹ̀ kódà tó bá ti kọ́ ọmọ kékeré bá ní ẹ̀yin tẹ́ ń bá ń tọ́jú dúkìá rẹ̀ bàtú bá ti di séèjì pé tọ̀ ó ti tó bàǹkẹ́ sọ́wọ́ irú àsìkò yìí ti ẹ̀rọ ọ̀rùn ó ti sí àkáǹtì fọ́mọ yẹn kalẹ̀ ní ẹ máa dá rẹ fún dédé tó bá yẹ kọ́ mọ̀ gbà ní ẹ fún tó àwọn nǹkan yẹn ìyẹn fi máa mọ̀ pé á ah, lágbájá yìí ó juwọ́ lẹ̀ fọlọ́ ọ̀sẹ́lẹ̀ mú wọ́n juwọ́ lẹ̀ yányá ní àwọn yóò máa tàbùtì lérí ọ̀rọ̀ ogún lérí ọ̀rọ̀ ọ̀lẹ̀ lérí ọ̀rọ̀ dúkìá ẹ̀ sì ní sàlàyé rẹ̀ kẹ́ẹ̀kẹ́ dìde mọ́ ọ lọ́wọ́ kí á iṣẹ́ ti yọ̀ dá iṣẹ́ ti yọ̀ bá mú ẹbẹ̀rù ọlọ́run tí ọlọ́run kọ́ ṣàtàánú fún wa ni ẹni tí bá wá ń ṣerú eléyìí tó pé ẹ tòfin ọlọ́run dájọ́ tán ẹ gbọ́dọ̀ tó wá ju ọ́ lẹ̀ ọ gbọ́dọ̀ ní ọ́la kájú bí ọmọ lọ́dọ̀ tí ọmọ lọ́dọ̀ tí ọmọ lọ́dọ̀ rú àwọn ọmọ yìí náà ni ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó tó tọ́nu suratul ahzab olùwà máa kí á nà lè mu'minin wala mu'minatin olùwà ní kọ̀lẹ́tọ̀ fẹ́ tó bá jẹ́ mu'minin lọ́kùnrin àbóbìnrin idha qadallahu wa rasuluhu amran tọ́lọ̀ ń bá ní ìdájọ́ tí mo dá ní mi ṣe rí mo fẹ́ ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni an yakuna khiyaratu min amrihim kẹtọ́ wá ní ẹ̀yin tó ní nǹkan kan tẹ́ tó mọ pé ní lẹ́yìn ìgbà àwọn pẹ́ tó ní option kan lẹ́yìn ìgbà tọ́nà ti dájọ́ tán ọlọ́run bá ní wọ́n mẹ́yà ètò lọ ọ̀rọ̀ tó dá ẹni tó bá ń ṣe ọlọ́run tí ń ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní faqad dalla dalalan mubina ń tọ́hún ti sọ nìyẹnyẹ anu rẹ̀ ó fojú hàn o alimami ibn Taymiyyah alayhi rahmatullah wọn wá ní wa kullu níbi ìlànà tánàbí là kalẹ̀ wa shari'ati àti òfin rẹ̀ tó là kalẹ̀ níbi gbogbo nǹkan onífàkọ́dé akitama Allahu bi nafsihi ọlọ́run ti fi ara rẹ̀ búra ní o ọlọ́run búra pẹ̀lú àyà yìí al-muqaddasa ó fira rẹ̀ ara tó mọ́ ọlọ́run ní mo fi búra pé annahu la yu'min ẹni yóò ní ìgbàgbọ́ ẹni tó bá ń sọ pé ìlànà nẹ́bí ọ̀tẹ́hùn àbí ń sọ direct ni àbí ń sọ indirect ni torí gbà tí èèyàn bá sábà ní ṣe tó nǹkan bá nàbí ṣe tó nǹkan wọ́n wá gbà wọ́n lànàbí yìí báyìí wọ́n ní ọ̀hún ti ma náà nù ìbáni ẹ̀ ń takà nẹ́bí àwọn takà àwọn báwo ti ma nù ọ̀rọ̀ rẹ náà ìdúkọ́ tó náà ni tó o ṣe bá bá nẹ́bí ṣe ń ṣe náà ó ń takò náà nù torí eléyìí náà wọ́n pọ̀ láwùjọ gan ṣe fẹ́ máa rí pé irúfẹ́ nù olele lélẹ́yìí irúfẹ́ nù wò lélẹ́yìí pàtàkì jùlọ láwọn tó bá ń jẹ́ àfa wọ́n mọ̀ pé irúfẹ́ nù ibú onífẹ́ ṣe máa ń gùn yàn lẹ́sìn tó dúró lẹ́yìí tó yẹn ó rí i pé ntọ́nà ń là kalẹ̀ rí tó clear kéèkì mọ̀ gbàgbọ́ mi lọ ẹ dàpọ̀ tó kọ́lọ̀ fún yẹn ni ìmáàmù ọlọ́run ti búra pẹ́ nìyẹn kò ni o

nínú inú tẹ̀sẹ̀ wa dùn ní báyìí ó sì jẹ́ lówó náà ni èèyàn wá dá ọkọ̀ mọ́ lọ́wọ́ ọyẹ pé wọ́n wá bá yẹn jù pé yá wọ̀ yìí akóbáni ni ọ́ sòrú ẹni yẹn tẹ́lẹ̀ tí bá ń jẹ́ lówó ẹni tí ń jẹ́ lówó tó ń dìde sí yàn tí àbí owó ohun olùkà tí ń dìde sí ń bá yín já kọ́ mọ́ jàǹbá ṣe ni ọmọ tó bá mọ́ jàǹbá ni kí so bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ ẹni gbèsè bẹ́ẹ̀ ni ẹni tó lé ẹ̀tọ́ kan lọ́dọ̀ yàn téèyàn fún tó bá dákẹ́ òun ló le jù tòun ni pé gbogbo eléyìí mùsùlùmí gbọdọ̀ máa kíyèsí alimami ibn taymiya ni pé ata yarọdọ bi hukmi rasulillahi fi jami'i ma shajara bainahum gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn kọjá pé ṣẹ̀rí àná mọ̀ fi dájọ́ rẹ̀ tìkílà lẹ́bi wíwá ló mọ̀ fi dájọ́ rẹ̀ imam ibn taymiya ni min umuru dín wà dúnìyà atọ̀rọ̀ ẹ̀sìn ni atọ̀rọ̀ ayé ni ẹ máa fi ọ̀rọ̀ ànábì yanjú rẹ̀ kò sí tẹ́fẹ́ yanjú ní ọ̀rọ̀ ayé yín tánàbí ò sí ẹni náà ni mo ń sọ pé ẹni tó bá ẹni tó bá tó bá gbàgbọ́ yẹn súnà nàbí sallallahu alaihi wasallam wàláì onígọ̀ wàláì sàlà onígọ̀ nínú àwọn tí mo ń gbọ́n tó máa ń gbọ́n gbọ́n àwọn lọ́ọ̀yà wàláì tó bá mọ̀ ṣe ó sì mọ̀ pé ẹ̀wọ̀ lọ́ọ̀yà yìí ti gọ̀ ẹni bá gbọ́ súnà yìí ah yìí àmọ́ lọ́ọ̀yà tó bá mọ ẹ̀sìn tó gbọ́ súnà yìí tó gbọ́ súnà yìí kún lọ́ọ̀yà lọ́ọ̀ tó ṣe yóò ti gbọ́ jù yóò ti gbọ́n jù ẹwẹ́ nìkan kí ni eh, làákà yìí lọ́ọ̀yà yẹn ń dààmú ẹ̀ wọ́n lẹ́nìkan ti eh, ṣe kínní kan wọ́n á béèrè pé eh, tó tó ti ṣe ṣe àá tó ti ṣe ṣe bò ọ̀ wá mọ tó ń jẹ́ ìpèsè ààbò mọ́ ni ọkọ̀ sáré rántí ni tó rẹ́ni tó kéwú náà ni ààbò ni pé ti lérí rẹ̀ náà lọ́ọ́ mọ̀ mọ́ lé lérí ó dìgbà tó bá ṣe àmọ́ ó ti rí láti bí ọdún kan wá mọ̀ tó kùrọ̀ bó bá ń rí lónìí náà tó bá rọrùn rẹ̀ òkúrọ̀ náà mọ̀ pé ní òkúrọ̀ mo mọ̀ sí o torí ara máa àtàkùrú àlẹ́ tí mo mọ̀ sínú. so omi tí mo ti lọ òun ni pé èèyàn ìmọ̀ mi lùtẹ̀ mí ọ̀rọ̀ ṣùnà ọ̀lọ́ ó ní yẹn gbọdọ̀ padà síbi súnà Nabi sallallahu alaihi wasallam ní ọ̀rọ̀ ayé yẹn àti ọ̀rọ̀ ẹ̀sìn yẹn wa hatta la yabqa fi qulubihim harajan min hukmihi wọ́n tó fi jẹ́ pé kò ní máa nìyàn láà láti máa gbà kankan nínú ìdájọ́ tí anabi sallallahu alaihi wasallam ń bá dá fún wa rahimahullah shaykhana ibn taymiya wa rahimah jami'al ulama.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 مع الرسول صلى الله عليه وسلم إكثار الصلاة عليه في كل وقت وحين ولا سيما إذا ذكر اسمه صلى الله عليه وآله وسلم وذلك في حديث جابر بن عبد الله حيث يقول صلى الله عليه وسلم رزم أنف رجل ذكرت عنده ولم يصل عليه وقد أمر الله سبحانه وتعالى جميع عباده أن يكثروا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 يلتزم العبد ولا يزور قولا من أقواله البدعية المتعلقة بصيغة صلاة النبي صلى الله عليه وسلم كصلاة الفاتح وجوهرة الكمال والصلاة النارية وما أشبه ذلك من الصلاة الذي كان الناس وضعوا من تلقاء أنفسهم هذا قف ولو أبا أترى كتاب يقوى أسواج ونبع محمد صلى الله عليه وآله وسلم وقال على النبي والصحابة يقولون كفر كي كفر ọ̀rọ̀ nípa ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam náà ni à ń bá lọ. nínú kan tí mo fi hàn pé mùsùlùmí lẹ́kọ̀ọ́ pé Ànábì sallallahu alaihi wasallam òun náà ni gbogbo àtọ́lá ti ń dápọ̀ Ànábì kí wọ́n máa ṣe àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam. tá à ń sọ yìí kì í ṣe pé èèyàn máa pariwo kì í ṣe pé èèyàn máa ké kì í ṣe pé èèyàn máa fò sókè nítorí pé ń ṣe àsàlátù fún Ànábì sallallahu alaihi kì í ṣe pé nìkan ní ọmọ sọ pé yorùbá Ànábì yorùbá Ànábì bẹ́ẹ̀ torí bí dáhà ní ń ṣe yẹn wọn kì í pààyàn láti ẹgbẹ́ yorùbá nàbì wọn kì í pààyàn láṣẹ ẹfẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ yorùbá nàbì ẹ̀rọ bẹ́ẹ̀ bọ̀ sọ̀rọ̀ sọ́dọ̀ adé kẹrì tó gbogbo yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ẹ̀sìn wa ìrìn ní tọ̀hún lóhùn àmọ́ wọ́n ń tọ̀rọ̀ lọ́wọ́ ní anabi sallallahu alaihi wasallam ó sọ báyìí pé wọ́n dákọ̀ anabi èèyàn gbọ́dọ̀ yògbó èèyàn gbọ́dọ̀ ṣe àtọ̀láṣù fún anabi sallallahu alaihi wasallam tó tó ẹgbẹ́ bá dákọ̀ rẹ̀ lásán báyìí ni yóò ti sallallahu alaihi wasallam tí a bá fẹ́ ṣe àsàlátù fún gangan àsàlátù tá nàbì ní ká ṣe òun náà ni sọ̀látù ibrahimiya ẹlòmídé ma wọ́n pé sallallahu alaihi wasallam bò bẹ́ẹ̀ ni torí pé kí ni wọ́n pè kíní kan ní ìjìmá tábà wọ hadisi tábà wọ alukur'an tá wọ hadisi anabi sallallahu alaihi wasallam tábà tó wọ èyí tó tẹ̀lé nínú àwọn òfin ẹ̀sìn òun náà ni ìjìmá pàtàkì jùlọ ìjìmá wà àwọn sọ̀hábà gbogbo àwọn sọ̀hábà kò salatu àsàlátù mi má lẹ́yìn eléyìí sọlátù fa tí mùsùlùmí ògbọ́dọ̀ máa dédé láti ma ṣe ọlọ́pàá wa sàn náà bàbá wa kó wa gbogbo àwọn àsàlátù yìí padà kó lẹ́nu ẹnu wọn bàbá mi ò mọ sọlátù Ibrahimiyya ọ àní bàbá kan bẹ ọ̀rẹ́ nìkan ó ní òun rí pé bàbá òun táwọn bá jọ ara olóhùn wa rí wọn jọ̀kan wálé alájì ah, ẹ fẹ́ràn sọ̀rọ̀ láti fàájì òní púpọ̀ púpọ̀ ni ẹ máa ń kélé rírun sámú máa ń kélé rírun ni alájì wàlá ẹ ní ìrun ẹ nírun o wọn ni ẹ ní bẹ́ẹ̀ ni àwọn gbọ́ tẹ́ǹkì náà wọn ò pé kóhun fún kọ̀ọ̀bá mu náà ni so ẹ̀wù bí wọ́n ṣe kí ló ti fa ni pé wọ́n pọ́n sàlátù yìí wọ́n fi góòdù wọ́n fi pọ́n wọ́n fi góòdù wé fáwọn èèyàn ìtó nẹ́tọ̀ lọ́sọ́lá wọ́n á rí bọnú ẹ̀rọ̀ pọ̀ sọlátù fàájì tẹ́bá ti gbọ́ aláwọ̀mọ́ kò sí kéèta aláwọ̀mọ́ sọ́lẹ̀ alá muhammadu wàhálà lè mọ́mọ́ kò sí yíò tẹ́bá ti aláwọ̀mọ́ kẹsìmọ̀ pé sọlátù fàájì ni wọ́n gbẹ̀nu lé torí eléyìí sanabi ló ké sọlátù fàájì anabi ò ké rí àwọn tàbí ò ké rí àwọn tàbí òun ò ké rí mọ́ mọ́lìkì ò ké rí mọ́lìkì tàlá ń gbogbo àwọn ìmáàmù ìkòkè tó kéré sàlátì fàátì lẹ́yìn nǹkan bíi ọgọ́rùn-ún ọdún márùn-ún sanabi sọ̀rọ̀ sọ́lá mú kúta sẹ́lẹ̀ nìkan tó da kalẹ̀ ló ń hun ẹ wá wò ó sì wá pata nẹ́bí sọ̀rọ̀ sọ́lá rẹ̀ tòun náà nìkan tó wá bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábi ìta ni a ṣe fún gangan ọlọ́wọ́ bá ní يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما olúwa ní gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa ṣàṣàlá tó fún ànábì nítorí yìí sọ̀kalẹ̀ àwọn sàábò jòkó tó wá rú wípé wípé mi náà mọ wá wá bẹ̀rẹ̀ àṣàlá tó tiẹ̀ kí Umaru bẹ̀rẹ̀ tiẹ̀ kí Usman wá bẹ̀rẹ̀ tiẹ̀ kí bẹ̀rẹ̀ tiẹ̀ kí ni gbogbo ṣe nàbí anabi wa kọ́ wọn ní allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid ita anabi kọ́ wa nù asalatu ẹsìn nù asalatu ká anabi kọ́ wa asalatu ti mùsùlùmí nù islam nù gbogbo yòókù salatu fati tunjina ẹ̀jáwà láti kàmálì gbogbo àtàlátò nàíríyà gbogbo àtàlátò kan tí lórí tìrìtìrìtìrì tún mùsùlùmí gbọdọ̀ jìnà sí mọ́bà wọn kàá torí pé kí ni ò ní ní ládà rẹ̀ lẹ́yìn ìgbà tó ní ládà rẹ̀ ó tún gbẹ́tẹ̀ ọgbẹ́tẹ̀ torí pé kí ni kí ni àbí tí ti bí dáa náà lè òfin gbẹ́tẹ̀ tí ti àdáadáa lẹ̀ àmọ́ tí ìgbà tí bá ń jẹ́ àdáadáa lẹ̀ lórí rẹ̀ lórí sọ̀rọ̀ ti kò tí ń tó burú bì túmọ̀ rẹ̀ ẹ àwọn ọ̀rọ̀ ẹnitẹ́ni kan wá fẹ́ pèrún nìsín kó wá dúró bọ́mọ tó fẹ́ pèrún ti fẹ́ pèrún àbá yìí kó wá ní Allahu a'la ko wa ní kílódé ní pèrún náà nù sẹ́pẹ́ ẹlòmí ò fẹ́ gba ní ojú báyìí dẹ̀ ah ó mọ̀ yìí ah ó ni ló ti sí fáwọn fàtí o torí kìí ṣe ntànàbí yìí mú wa ni ń yẹn mú ni irun tá à bẹ́ẹ̀ ló mú àsàlátù wá kí ló wá dé tán yíyan padà tòun náà ni pé aburú táwọn kiri yìí ṣe fún ẹ̀sìn kéde kékeré nǹkan kan sì kọ́ wọ́n fẹ́ káwọn ojú káwọn náà sá ní pé ìmílẹ̀ sá ló kọ nínú ẹ̀sìn yìí èmi ọ̀ ẹnìkan kan ló kọ́ nínú ẹ̀sìn yìí o lẹ́yìn ànájú lẹ́yìn àwọn sàhábà rẹ̀ ẹnìkan kan kò ní sí pé mo ní ọ̀rọ̀ nínú ẹ̀sìn tẹ́mi náà lè ṣe àwọn sàhábà ànájú sọ̀mọ́ ẹni tí o bá ti ṣe táwọn ẹni yìí ṣe fi hàn ra ya ìyá kalẹ̀ pé ó ń dakúdà rẹ̀ nìwọ̀n yìí tó kọ́ lọ́wọ́ bá kọ́ lọ́sẹ̀ àtàwọn fún wa اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ọlọ́run abẹ́ọ́ mọ́ta fi orúdó hàn wá nípa tó wá lè tẹ̀lé òdodo yìí náà irọ́ kíkó kílẹ̀ sí wa ọlọ́run káàdì tó wá lè jìnnà sí irọ́ náà ọlọ́run mọ́ta kó rújú o ó lè fi ọ̀rọ̀ àti òdodo kó dàrú pàrọ̀ mọ́ alóyún torí gbà mí tó bá dàrú ó lè kó àná báyà sọ́la àbámọ̀ fi allahumma la taj'alhu multabisan alayna fanadil mọ́jẹ́ kó orúkọ mọ́ alóyún ká mọ́ àtọ́nù sọ́la mọ́jẹ́ kó orúkọ alóyún اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم ربنا اتنا في الدنيا حسنه والاخره حسنه عذاب النار اللهم اغفر لموات المسلمين وخاصه مؤسس هذا المسجد اللهم اغفر له وارحمه ونقيه له كما ينقى الثوب الابيض من الدنس اللهم كن مع ولاة امورنا واجعل لهم بطانة الصالحة واصلحهم واصلحهم واصلحهم إلى ما في الخير والرشاد يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك